wọ́n ní ṣe fọ́ọ̀rọ̀ tí wọ́n rí àlejò sọ̀rọ̀ máa ṣẹlẹ̀ lójú o. Báwo ni ọwọ́ apáyé láti ní oṣù kọ́lá àti kọ́lá àti kọ́lá? Alhamdulilá, òfin ọlọ́run ló dá lórí wípé ẹni tó bá lálàá rí ànábì sọ̀rọ̀ máa rí lójú ọ̀run ànábì lórí. Lórí àṣẹ bọ́ọ̀nù ìgbé àwọ̀ ànábì sọ̀rọ̀ bá àlùsẹ́lẹ̀ máa wọ̀. ṣùgbọ́n o ó fi ń ṣe lọ́jọ́ pẹ̀lú tó orí lójú oorun tó sì gbéra rẹ̀ lánàbì fún ọ àbí tó orí àmì látara àwọn ẹni tí wọ́n jókòó tí wọ́n bá ànábì ni ó ṣe ṣe kọ́mọ́jà ànábì sọ̀rọ̀ bá àlùsẹ́lẹ̀ nítorí pé tó bá jẹ́ pé kó ti ṣe ránà bí sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀m sí ọ yàtọ̀ sí ìròyìn bá nàbí ti ṣe rí tó wà lákọọ́lẹ̀ ọ̀dà ní kékeré sá nàbí lórí. bíbọ̀ ọ̀kan rẹ̀ nìkan tó ṣe pé àpapọ̀ ẹ̀ kò ní ọ̀rọ̀gbọ̀n ọ̀wà lánàbí lò. àbíkò rẹ̀ nìkan kẹ́wù rẹ̀ ọmọ wọlé bá nàbí lò lánàbí lò lè dá nàbí Muhammad sallallahu alaihi wa tuntun Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah àwọn ló ti wá láǹfààní yẹn pé ló tilẹ̀ jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé àṣẹ fọ́ọ̀nì kì í gbá wò wọ́n ṣùgbọ́n kí ìsísàlẹ̀ rí lójú àlá náà wò lórí tí ọ̀rá ti jẹ́ bí Ànábì ti ṣe rí tá à ń kà nínú síraṣíra àlẹ́ tá Ànábì lẹ́yìn. tó bá dé pé ìran Ànábì lódodo lójú àlá tó àlejò wa ni lọ sí báyìí lọ sí báyìí lọ sí báyìí ọlọ́run ti pa wá láṣẹ ètò ìmọ̀nyẹ fẹ̀rẹ̀ rọ̀ṣúlà ọkọ̀ àtọ̀ àwọ̀ gbogbo ẹni bá ti tẹ̀lé ìtàn náà bisọ̀ máa ti náà ti tẹ̀lé tọ́lọ̀ síbẹ̀ náà lọ̀rọ̀ àlá rárá o ọ̀rọ̀ àlá ọ̀tọ̀ torí rẹ̀ a kì í mú òfin látara àlá a kì í mú òfin látara àlá torí délé lọ sí báyìí lọ yẹn nábìlà báyìí lọ sàdúrà báyìí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ èyí tí wọn ti sọ fún wa lójú ayé torí pé wọn ò gbàgbé wọn ò gbàgbé má jẹ kàn nínú sẹtọ náà nípa ọjọ́ ẹfọn àpọn tó kù kí wọn á ní dà tí wọn wá nínú àlà ẹjẹ ló ti jẹ náà alaikum salaam. Thank you káṣọ wọn ní ipò mi àgbègbè kọ́mà ṣàlàyé ẹjọ́ ṣùgbọ́n bá kọ́nà ẹ̀kún àti ogbó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a bẹ́ẹ̀ pé ọ̀nà owó kọ́nà lè nípa wọn ní ìsinmi orí tó dùn. ó ṣe fi kó jẹ́ pé àlàyé tá ń ṣe nípa báwo làǹdàbì rí kan ó yàtọ̀ síra wọn eléyìí ti dá lórí bẹ́ẹ̀ni tí ó translate ìwé ti ti gbọ́ lárúbáwá àti english sí tó nǹkan míì ó lè jẹ́ kó tọ́ni tó wà nínú síra lárúbáwá tọ́ni tó ń ní english so because the translation ti ṣe rí nù ìgbà tó máa ń translate tó bá débi wẹ́ẹ̀dì tó mọ̀ wá kó dictionary síwájú so ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí onídíṣẹ́nárì ń ṣàlàyé ọ̀tọ̀ ni tí ìwọ ń wò wẹ́ẹ̀dì tó ń wá pẹ̀lú wẹ́ẹ̀dì tí wọ́n wà wájú rẹ̀ wọ́n yàtọ̀ síra wọn. so nítorí di eléyìí báyìí ó ṣe é ṣe pẹ́jọ́pọ́tọ̀ ní gbólóhùn tí ìwọ ń wò ọ̀tọ̀ sí ní gbólóhùn tí wọ́n wà nínú síra. so ọ̀nà tá a lè gbà tá a fi máa mọ eléyìí ó ní pé ká gbìyànjú láti máa láti inú original source kí tètè lárúbáwá. ìwọ́n ka ti ń lè jìyẹn náà tọ́jú pé mi kálẹ̀ lè kà ní ìsìn.

ó sì lóun ní kí òun tó tó bá ti yé bẹ́ẹ̀ tó sì tún tó sì tún dúró lórí fún kí tó bá sálámà sí wa pé assalamu alaikum àwọn máa dá lóhùn pé wa alaikum bẹ́ẹ̀ náà máa dá wa alaikum bẹ́ẹ̀ ni láwùjọ àwọn yorùbá yìí ẹlòmíì yóò sọ sí ọ wo onímọ̀ ní mùsùlùmí nípa pé ó ti òní máa ń mùsùlùmí nípa pé bó ṣe ṣe àṣàlámù ògógóró lóòrùn ẹnu rẹ̀ tàbí òye pé ó mú ògógóró ó ti ṣe irun ní tó ń ọmọ tuntun òye tó gbogbo àwọn kẹyìn bí ṣé mùsùlùmí ti lè oríṣiríṣi yára láti dáhùn àwọn tí wọ́n ti àṣàlámù àlékún láwùjọ ibi tó ní dájú tó ní pa mùsùlùmí àtàwọn tó mùsùlùmí wà bẹ́ẹ̀ torí ti ti gbọ́dọ̀ pé tó sọ àṣàlámù àlékún sí ọ̀kẹ́ fèrè tẹ̀lé wàá gbogbo àlékún títí tó fi hàn sí ọkùnrin mùsùlùmí ni wàá gbogbo àlékún sẹ́lẹ̀ torí pé tíyẹ̀nì tó ti márùn ọtí tó mú kọ́sọ́ di kẹfẹ́ àbí òye wa sòṣùgbọ́n mo fẹ́ mọ̀ dájú pé mùsùlùmí ni náà nítorí kó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ti fáwọn kẹfẹ́ rí máa ń bẹ̀rẹ̀ sàlámà lẹ́kùn àsàlámà lẹ́kùn sí mùsùlùmí sí ẹ̀sìn sí mùsùlùmí òfin ti dá lórí pé tí kẹfẹ́ rí bá sọ fún ọ pé àsàlámà àlékún tó bá sọ fún àlékún sàlám wàá sọ pé kọ́ dáǹkà rẹ̀ padà fún ọ. tó àwọn nǹkan tó máa ń lọ sọ fún pé kọ́ dá padà àbí òye wa tọ́kọ̀ ọ̀gá ti Ìbéèrè mi ni wípé ṣé ìyá ilẹ̀ ẹni tí kúrò mọ̀ fi sálámọ̀ kí o ti mọ́yànlá. Olùgbà mí ìgbà ìyẹn máa rí ẹgbẹ́ ìdè mùsùlùmí ló jẹ́ ó ti mọ́yànlá tí ọ̀sán òjì sálámọ̀ àríkò. Ọ̀dà tó ìntí ọ̀dà lọ bẹ́ẹ̀ ni tí ọ̀dà nù ọ̀wọ́ lọ sọ fún àtẹnà máa ní kókó kébèrè ìwọ ni àbẹ́bí sọ fún àtẹnà rẹ láti ọ̀bẹ jẹ òwò ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ bíbí tẹ̀lẹ̀ ẹgbẹ̀rún kọ́kọ́ sálámà sí àwọn alòdìgbà wọ́n ilẹ̀ sẹ́lẹ̀mù wàlẹ́kùn fọ́kúlù wàlẹ́kùn táwọn bá sọ fún sálámù wàlẹ́kùn fún yín ẹ̀yọ́ ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí pé ọ̀gbọ́dọ̀ kọ́kọ́ kí ẹni tí èsè mùsùlùmí káàárọ̀ ò túmọ̀ sí pé ọ̀gbọ́dọ̀ kọ́kọ́ kí káalẹ́ o kò túmọ̀ sí pé ọ̀gbọ́dọ̀ kọ́kọ́ kí kú sí àná o ẹ̀rọ pé sàlámù àlékún kọ́ lélẹ́yìn tó eléyìí jẹ́ báyìí ṣèlú so ṣùgbọ́n èèyàn try láti train ara rẹ̀ má sàlámù sí kékeré rárá tọ̀tọ̀ ó ní ọlọ́ọ̀lọ́ọ̀kan náà bá ọlọ́ọ̀lọ́ọ̀kan náà bá o ẹ عليكم السلام lórí ìjọ tí ń ṣe kí ẹ̀jẹ̀ fìlọ́sọ́fà kó sì tún jẹ́ mùsùlùmí ẹ̀lópin ìgbà tó máa ń gbé ìgbà tó ń kọ́ kì í sì ti máa sọ̀rọ̀ ẹni kẹfẹ́ rí lópin ìgbà tó máa ń gbé kì í sì wọ́n kọ́ kì ti máa sọ̀rọ̀ ẹni kẹfẹ́ rí torí pé àwọn olùmọ̀ àwọn mùsùlùmí padà jọ ìdí òwò ni òní sọ̀rọ̀ ẹni kẹfẹ́ rí nù fìlọ́sọ́fì. tó ṣùgbọ́n wọ́n lè má ní màdé bí wọ́n mọ ìwo ni wọ́n jọ ìwo ni wọ́n jọ kí ló dé tó lọ wọ department of philosophy pé kí ni ọ̀fẹ́ fi kí ọ̀fẹ́ fi dà tẹ̀bí tẹ́ lẹ́fẹ́ lẹ́fẹ́ tara lè wé rí wo ni wọ́n lè gbọ́ fún tó bá jẹ́ philosopher ẹ dákun ẹ fún wa. sọ́wọ́ sọ àwọn sọ pé iṣẹ́ iṣẹ́ kìí ṣe tó ọmọ ni ó ti ṣe ìkòrí sẹ́ fa ẹni tó ọmọ ni ó ti orí sẹ́ tá ẹni tó sì mà ó lè ó lè fi ọ́ sísẹ́ wọ́n lè tó lé pé bóyá building engineering lọ kọjá yìí ó lè padà di àkántàǹtì báńkì ẹ dákun tó jọra ọ́ ìsẹ́wọ̀n yóò ti owó sí àbí òní yóò ti ti torí pé àwọn tó ń mọ ẹni táwọn lè kí bọ́ọ̀lù. sọ àlùkò làhán mọ̀kọ́ làwọn ọ̀nà tó jẹ́ pé àjẹ́lẹ̀ òdìdè yóò padà gbé ọ lọ síbi kọ́ máa ronú ọlọ́run gan bóòlù ti dára rẹ̀ ẹ̀yìn kí ló síwájú rẹ̀ ẹ̀yìn gbà tó wá kọ́kọ́ dára rẹ̀ yẹn gan báwo ló ti kọ́kọ́ fi bá àwọn òdòdó lẹ̀ lọ́rọ̀ kó yé. Nígbóyàwó ìjà ìjọba. So you situation will òfin ọlọ́run ẹni tó pera rẹ̀ lọ́lọ́run. Upland ìdájọ́ rẹ̀ náà ní pé òpùrọ́ ni. So òpùrọ́ sì ni. So wọn à pé irú eléyìí ẹlẹ́sẹ̀ mẹ́rin wá fún un. Níbo láyé wà pé òótọ́ wà? Àbí wọn náà wò ni wọ́n? ìwọ ọlọ́run wo lòun níbo la yé wá nígbà tí wò sí nígbà tó dé lọ dáa ni àbí òye tó ń torí délé àwọn ẹlẹ́wọ̀n ń pè ọmọ ìṣẹ́jú wò ìdájọ́ wọn ni wọ́n pa wọn kì í ti sọ́kò wọ́n bẹ lórí tí orí yẹn kú lára ọrùn tí kálukú òṣèlú ṣùgbọ́n nígbà tó dé pé lọ́pọ̀lọpọ̀ láwùjọ tiwa wọn ọ̀pẹ́ sìn yìí inú ẹ̀ wọ́n ti ya fọ́tò rẹ̀ àwọn èèyàn tó máa fi ṣe fáàrí pé òun náà tún dúró tí wọ́n ya àwọn fọ́tò tí tún gbé pálọ̀ rẹ̀ ọgbọ́nràn pálọ̀ tí wọ́n pé fọ́tò ìyẹn rẹ̀ ní ọ̀ràn tí pé ìyẹn kú tí wọ́n bó ti ṣe jẹ́ mi. àwọn bẹ̀rẹ̀ pé tí ìrọ̀bá ń sìn lẹ́yìn ìmáàmù ìgbà tí màá mú ṣe tàṣáwùdì gẹ̀ẹ́gẹ̀ẹ́ máàmù wa kì í ṣe tẹ̀sí ẹ̀tọ́ wa jẹ́ máàmù tó lọ ṣáàtì máàmù ṣe tẹ̀sí tó máa dùn ìwé ìṣe. ẹnjọ́ alẹ́ ilé máàmù sálámà kí lè máàmù tó sálámà tó bá ti gbàgbé ló mú síbẹ̀ nínú ọ̀gá jẹ́ kí lè máàmù bá ti sálámà yọ sálámà pẹ̀lú ẹ̀ kò ní forí kàkà kalẹ̀ pẹ̀lú pé ìmáàmù ti gbé e àmọ́ tó bá ń máa máa síbẹ̀ ní irun rẹ̀ bàjẹ́ pẹ̀lú gbogbo tó bá máa máa sálámà kí irun tó gbé irun rẹ̀ bàjẹ́ kó bá jẹ́ lè máàmù kó bá jẹ́ ní tí kí irun láyé lè máàmù ṣùgbọ́n ayé tí wọ́n ti ń gbàtọ̀ gbàgbé sálámà kí lè má mọ̀ tó sálámà tó òbí ní forí kàkà kalẹ̀ ẹni tó lè má mọ̀ bí a ti ṣe yẹn kú òkú. Ẹ̀sọ́ kí a ní kí kó o ti sùúrù sílè máa ń tètè sálámà méjèèjì tà. Nítorí pé ìran oríṣi ọ̀nà mẹ́ta lẹ́yìn tó wà lẹ́yìn lè má mú ma fi tẹ̀lé lè má mú. Alákọ̀ọ́kọ́ oníkọ́ ọmọ ẹ̀sìn dọ́gba pẹ̀lú lè máa mú bí lè máa mú sí ṣe kí wọ́n náà máa ṣe irú rẹ̀ lè tí wọ́n béèrè. oríṣi kejì oníkà tí wá sí lè máa mú sí oríṣi kẹta oníkà ṣe sùúrù títí lè máa mú fi ṣe jẹ. sọ eléyìí ìní nǹkan kan fi pa wá láti tẹ́lẹ̀ kẹta yẹn. إنما جعل الإمام ليتم به فإذا كبر فكبروا. نفس الإمام الصلاة المكان يبقى وهو قصير torí náà tó bá ti Allahu Akbar yìí náà ti Allahu Akbar wa idha raka'a farka'u tó bá rúkú yìí náà rúkú nínú fásitì àkàn wa idha qala ghayril maghdubi alayhim waladdallin faqulu amin fásitì wàá sọ ghayril maghdubi alayhim waladdallin náà sọ àmín nínú ìwà ẹ̀ka fa idha amana fa aminu nígbà tó bá ti àmín ní kẹ́yìn ló ti àmín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ ṣùgbọ́n káwa sálámà pẹ̀lú ìmáàmù lákòókò kan náà kò sí lọ́la eléyìí ẹ̀ mẹ́ta bọ̀ bí hanifa ni títí ló máa ti ṣe nìkan ìlú sí ṣòṣùgbọ́n ìtọ́dọ́gba oníkẹ́ sí lẹ́yìn lè máa mú dúró ní ọkàn balẹ̀ sí ẹni tó bá ń ṣe síwájú lè máa mú irun rẹ̀ báyìí ẹni tó bá ń ṣe pẹ̀lú lè máa mú lákòókò kan náà wọ́n ní sóòl adam àìlẹ́kọ̀ọ́ ni èsì ń torí kò ní yé ṣe pẹ̀lú rẹ̀ lákòókò tó ń ṣe títí sọ fẹ́ kí ni kò kọjú sí àlùkìbla ó sì mọ̀ pé òun sí àlùkìbla yóò tún rùn kí ara ṣe ní béèrè ní kò sí tọkàn pẹ̀lú ẹ̀tọ́ kọjú sí àlùkìbla wá torí pé ẹ̀tọ́ wà mọ́ṣáláṣí kọjú sí àlùkìbla ìwọ lọ kọjú sí àlùkìbla ìwọ tún rùn sí ẹ̀kí. torí kí n tọ́lọ̀ ti pa aláṣẹ àti lè máa ń àti máa ń òun náà ní káfíńkì nù káfọ́jú sàlùkìlà. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرة الإمام أجاز عليه وعليكم وجزاه الله نعم نعم pẹ̀lú ìpè kó tó bẹ̀rẹ̀ tuntun. يعني كما تبع رد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعني ما تعوذ بالله من ركع تجمع تلاقو قد تسجدو so gbogbo fati àtẹ̀bà wa kí ẹ ṣe bísímìlá ẹ wà ní ìlàsì ṣe bísímìlá ìṣọ̀tẹ̀bà kí lẹ́yìn fati àná. Ẹgbẹ́ pé ọkùnrin ń bèèrè nípa àtẹ̀lé náà ní ìdàgbàsán lágẹ̀rẹ̀ ìtọ́sán wa. Tẹ́gbẹ́ tó bá gbìyànjú ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ tó máa tẹ̀lé máa tó rọrùn ìlà pàbí. Irú yẹn kọ́. Ẹni tó ń tẹ̀lé tàbí ìṣọ̀lá àti nà nígbà kan yàtọ̀ sí mi. Ká sọ pé orí orí lọ́wà. Wọ́n kó gbìyànjú láti tẹ gbogbo gbogbo àná ló tẹ̀lé tiẹ̀. Torí kò ní ìwù láti fìgbà kan wà láì tó ń torí délé ọlọ́run ràn lọ kó gbogbo pàpọ́nmọ́ sí tó bá ti pinnu láti ṣe bí ọlọ́run kó ṣe rọrùn. ẹni tí ìyàwó èèyàn bá jẹ ṣé àtúbí èèyàn tó bá jẹ ẹlẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù. so wọn wá ń jí lóru wọn wá ń ṣe àdúrà so wọn wọn ní kí wọn jí yàn náà lóru wọn ń ṣe àdúrà so wọn wá ń ṣe lórúkọ Jésù lórúkọ Jésù ló máa ṣe àyè rárá o àbí so sọ fún àwọn òbí yẹn máa ẹ má máa jí mi lórí tá a ti jọ وإن جاهداك لتشرك بي على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا سلام wọ́n gbìyànjú pẹ̀lú rẹ láti mú ọ̀sẹ̀ bọ̀ sọ́lọ̀ ọ̀gbọ̀dọ̀ tẹ̀lé jọ. wọ́n bá wọn ṣe lọ́nà tó da ilé ayé tẹ́ tutù kálá láàfíà. sọ̀tòrí tẹ̀lé tẹ bá fẹ́ máa jí tàbí ẹ máa dájí ẹ máa jì mí. torí pé àdúrà ti ń tẹ̀sí kò bá tẹ̀lé mùsùlùmí lè mú tèmi ló ti tètè mi lọ́tọ̀ ẹ̀jẹ̀ kò sì jẹ́ so nítorí di eléyìí láì ẹ eléyìí ọmọ àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ gba ní ìpàdé ní páyín pọ̀ pẹ̀lú ẹgbẹ́ ìsìn so wọ́n ní wọ́n ṣàdúà àkọ́kọ́ ṣàdúà ẹ ṣàdúà tó ń pa fẹ́ bẹ̀rẹ̀ pàdé ẹ ṣàdúà tó ń pa fẹ́ parí pàdé kọ́ta kò ìlà kò sínú lòlànà dáná ti sọ̀rọ̀ àtọ́lá mọ́ àfọ́ wa ìjẹ́ ṣàdúà fún wa ṣàdúà bẹ̀rẹ̀ ṣàdúà parí àwọn tí ìsìn náà ń ṣe ẹ̀wọ̀n wa kúrò àwọn mùsùlùmí náà àbí òye wa ilé ìrọ̀sùn ló lẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ sẹ́nu. ẹnìkan á fi táàbà ti bẹ̀ sépè ìbẹ̀rẹ̀ láwa máa ṣe ni àbí pé parí dání o sépè dání o sépè àní bídí àní. sílẹ̀ ẹ̀jẹ̀ ló ti jẹ́ bẹ̀rù torí de léyìí tọ́nà á ṣàdúrà àwọn àtúrúkọ Jésù mùsùlùmí tàbí ó fi gbé fẹ́ẹ̀mì àwọn òbí lẹ́. sọ nítorí de léyìí báyìí ọ̀gbọ́dọ̀ tó pé tó máa ń tirú àdúrà báyìí ṣírùkù ni ìṣẹ́gun sọ̀rọ̀ ni. ọjọ́ ìṣèjẹ́ tó wọ́n ti sọ pé àmì àmì àmì lórúkọ Jésù lu àwọn. ẹlòmíì gan gba mi ẹtùrí tó tún kàn yín kàn máa lò kó lọ mọ́kàrí olóògùn máa tà mí. ẹ̀dàbí ọmọ tó ti wọlé mà ní ti ń dáràn ẹwà tó ó ti ṣe wọlé mọ̀ ẹ̀ka ni bẹ́ẹ̀ ni sọ lọ́mọ kan rẹ̀ bá mọ islam náà tẹ́lẹ̀ náà tẹ́wọ́ kan táwọn èèyàn bọ́ kankan kan ló náà fọwọ́ kan ó sì kan iná tó tẹ̀ mọ́ àti omu. náà ìbéèrè ti parí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك